الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Isa ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin kàláwù nà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri. بسم الله والصلاة والسلام على محمد بن عبد الله خاتم النبيين الذي لا نبي بعده ولا الرسول وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته òní ni yaumul ahad déètì òní ni ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà jùmọ́dà sáníyà ọdún fourteen forty two. mo kí gbogbo wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa sórí ètò wa Talim TV. à ń bẹ Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìdúróṣinṣin sínú ẹ̀sìn rẹ̀ fún wa. àwọn tí à ń pè sí àkíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ni ìjọ ahamadiya kí Allah kó bá ní fi ọ̀nà wọ́n kó dá wọn padà sínú Islam kí wọ́n ronúpìwàdà kúrò nínú ẹ̀sìn ahamadiya èyí tí Mirza Gulam Ahmadu Kọ̀dìyá ní gbé kalẹ̀ fún wọn. ìjókòó eléyìí tan pumping machine tàn tàn. iná nepa ló ṣe mànàmáná. naam. ìjókòó yìí ni ìjókòó kejìlélógún irú rẹ̀ ìjókòó kejìlélógún irú rẹ̀ lórí àkórí ọ̀rọ̀ wa irọ́ amadíyà irọ́ amadíyà. irọ́ amadíyà ọ̀pọ̀ ẹ bá mi gbé. irọ́ amadíyà bí a bá sọ pé irọ́ amadíyà la fẹ́ máa sọ lójoojúmọ́ wàláhí kò lè parí ní ọdún kan tá a bá sọ pé irọ́ amadíyà la fẹ́ máa tú jáde tá a wá ń sọ lójoojúmọ́. tá à ń lo wákàtí mẹ́rìnlélógún fún odidi ọdún kan irọ́ wọn a lè sọ ọ́ tán. ìwọ̀n abẹ́ eléyìí tí a wá ń kà yìí tá a bá ṣírò ọjọ́ tá a ti fi sọ ní ìsìn àníṣe èyí ni ìjókòó kejìlélógún ìjókòó kejìlélógún. ṣe rí pọ́ lágbára. ó ní agbára. nípa bẹ́ẹ̀ àwa fẹ́ dá ọgbọ́n kan sí i torí pé àwa wulẹ̀ ti mọ ìjọ amadíyà sí kẹfìrì ọ̀rọ̀ wọn ò rú wa lójú kò rú lójú rárá. àwọn tí ọ̀rọ̀ amadíyà rú lójú àwọn là ń mú tí wọ́n gbọ́ ok àwọn là ń mú tí wọ́n gbọ́ a fẹ́ kó dá àwọn náà lójú. àwa ṣàkíyèsí wípé ká ṣọ́ àkókò wa torí ẹ̀kọ́ tí àwo ò rí múlò nínú ẹ̀sìn wa ó pàtàkì ju ọ̀rọ̀ amadíyà tí à ń sọ lọ. àmọ́ o àlè stifta yìí á parí ẹ̀. ọgbọ́n táwa dá sí ni pé mo máa dá ìjókòó irú amadíyà padà sí àárín ọ̀sẹ̀ màá dá a padà sí àárín ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ yìí tàlímù ọjọ́ mẹ́jọ òní. ẹ̀kọ́ ẹ̀sìn tiwa láàmà mú gbọ́ ok ẹ̀kọ́ ẹ̀sìn wa òun ni àmà mú Tira tíra umudatuli ahkam A padà bẹ́ẹ̀. ohun tí ó kọ́ àwa lẹ́kọ̀ọ́ pé ntànà ibi wa sọ ntànà ibi wa sọ rèé ó ṣàǹfààní fún wa ó wúlò fún wa ju irú amadíyà lọ irú amadíyà náà kìí ṣe pé kò wúlò rárá o àǹfààní tí ó ṣe fún ọ ni pé àṣé kèfèrí lamadíyà ọjọ́ kọ́gọ́ tí wọ́n bá gbé wá gbamadíyà dọ́dọ̀ rẹ ó lè ní ọ ẹ̀rìn iwájú ẹ lọ. ẹ máa lọ ẹ lọ bá àbúrò yìí mọ́ tẹ́ bá ti jọ yanjú ẹ̀ ká máa gbọ́ má wulẹ̀ fàsìkò ẹ̀ ṣòfò tọ́lá àmàdíyà àmàdíyà ń fi àlèkìyàmọ̀ rẹ̀ ó fi ta kásì ni o ó ta káìtì. ẹ mọ tó jẹ́ kí n wí bẹ́ẹ̀ pé mọ wulẹ̀ sọ pé o fẹ́ bá amadíyà ajíhùn tiẹ̀ darí wọn sọ́dọ̀ mi ni àgbọ̀rọ̀ mi yé darí wọn sọ́dọ̀ mi ni mọ wulẹ̀ sọ pé o fẹ́ bá amadi agiu àwọn ọ̀rọ̀ tí mo ti sọ yìí òun ni kó o sẹ́ǹdì sí tó bá wù ú kó gbọ́ tó bá wù ú kó má gbọ́. nínú ìjọ tí ń fi àlìkìyámọ̀ rẹ̀ tó fi ń tọ́ì tó fi ń ṣeré wà láyé ọ̀kan níjọ amadíyà. ọ̀kan níjọ amadíyà. wọn ò ka àlìkìyámọ̀ kún ìdí tí wọn ò sì fi kàlìkìyámọ̀ kún ń padà kàbọ̀ sánú ìwé wọn ìdí tíjọ amadíyà. tí ò fi ka àlìkìyámọ̀ kún màá kà jáde nínú ìwé wọn. àmọ́ kí n kí n sáré yan báyìí ná ìdí tíjọ amadíyà tí ò fi kàlìkìyámọ̀ kún rèé o lọ́dọ̀ amadíyà gbogbo èèyàn àtàlìjànù ni ó wà lìjànà o gbogbo ènìyàn àtàlìjànù ni ó wà lìjánná lọ́dọ̀ ìjọ Amadiya. abáwá bí wọ́n léèrè pé àá ṣe bí ọlọ́run dá kọjá ànámà ọlọ́run dá kọ jahim ó kọ sa'ir ó kọ sakor àwọn okọ̀ ọ̀nà nìyẹn ta ni àkóónú náà ó ní tó máa ṣẹlẹ̀ ni pé. táwọn kan ó bá tiẹ̀ ṣe mistake wọ náà wọ́n kàn wọ́n kàn wọ iná fún àsìkò díẹ̀ wọ́n sì kó wọn jáde kúrò nínú iná gbogbo wọn pátápátá àti fíráúnà àti amánà àti abúláhábì àtàbújá ali gbogbo wọn pátá àti ṣàngó àti ògún àtọya wọ́n kó gbogbo wọn kú òun náà ni o níbo ni wọ́n á kó wọn lọ wọn lọ́gbà àdìjẹ́ náà ni. therefore ìgbàgbọ́ wọn yẹn ó ti fi hàn wípé kódà táwọn bá jẹ́ kèfèrí àwọn wà àdìjẹ́ náà kò parí bí. àwọn onídìí àti bẹ́ẹ̀ ní bọ́dì fa wàhálà ń tà wọ́n o kódà ṣé kẹfẹ́rí lè ń pe àwọn fàìn àwọn faramọ́ àwọn wà lìjàn náà kò parí bí. ìdí tá amadíyà fi ń fi àlè kíámà rẹ ṣeré nìyẹn ọ̀rọ̀ tí mo wá sọ yìí ń sọ̀rọ̀ débẹ̀ màá sọ̀rọ̀ débẹ̀ wọ́n tó bá ti ní ìwé mi àṣírí ńlá lọ́wọ́ tàbí ìwé tìjání àti amadíyà ó ti rí ó àyọlò yẹn. tíjọ amadíyà sọ pé ọgbàgbọ́ o ọgbàgbọ́ o ọjẹ́ mùsùlùmí o ọjẹ́ kèfèrí o gbogbo ń tọ́ ọ bá rí o jẹ́ ọ padà wàlìjẹ́ náà ni. therefore wọn á ní sẹ bá fà wọn kèfèrí kò sí problem lọ́dọ̀ tàwọn o ẹ̀yin lẹ ní problem lọ́dọ̀ yín but lọ́dọ̀ tàwọn àwọn ò ní problem torí wípé kódà báwọn jẹ́ ń tẹ́ ẹ pé àwọn àlìjànnà làwọn wọ̀. àlìjànnà làwọn wọ̀ ṣerú ẹni tó bá rí báwọn lọ́wọ́ sọ pé òun bá sọ̀rọ̀. ẹ́ irú ẹni tó rí báwọn lọ́ọ́ sọ pé òun bá sọ̀rọ̀ kò lè ronú sí ní tó bá bá sọ ọ́ àwọn tí wọ́n lè ronú sírú ọ̀rọ̀ tá à ń sọ yìí lẹ́ni tí ò tí ì bọ̀ sí inú ìgbàgbọ́ Ahmadiyya. nítorí náà mo wá ń fàsìkò sọ fún gbogbo wa káàkiri ibi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ mi. wípé ìjókòó lórí irọ́ amadíyà yóò máa tẹ̀síwájú láàrin ọ̀sẹ̀ ìjókòó hálíkọ́ ọjọ́ tòní ní gbogbo ọjọ́ yọmọlẹ̀ ahad àwa fẹ́ mú nǹkan mi gbọ ń ti wá o a fẹ́ padà sínú tíra hadisi tá à ń pè ní. umudatul ahakam umudatul.